وكل ضلالة في النار أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته Adákọ́ fún olóòbá Allah tí Ọlọ́run bá tún dáwà sí di àkókò yìí, ó tún dáwà sí náà a lórí Islam, Ọlọ́run ọ̀sẹ̀ nìkan di kèfèrí nínú wa torí pé orí tó ga jù tó lọ mọ́ sí fún ẹrú láyé òun náà ní kíyàn jẹ́ mùsùlùmí torí gbogbo tí ń jẹ́ ìdẹ̀ra tó kù pátápátá kò sẹ́ni tó lọ wọ̀nyí fún nínú ìdẹ̀ra làlàáfíà wa bí mùsùlùmí sí lálàáfíà ní kèfìdí lálàáfíà inú ìdẹ̀ra òun ni ọmọ wa bí mùsùlùmí sí ń bímọ oníkèfì náà sí kí ní bímọ nínú ìdẹ̀ra òun ni ilé wà bí mùsùlùmí sí nílé ni kèfèrí náà nílé bí mùsùlùmí sí lówó ni kèfèrí náà lówó kọ́dà gbà míì ẹ̀tún lè rí kówó wọn pọ̀ lọ́dọ̀ kèfèrí ju ti mùsùlùmí lọ ilé jámà kankan lọ́dọ̀ ọlọ́run èyí tí àwa fi yàtọ̀ tẹ pé ọba àdẹ́ra ọ̀gá àdẹ́ra òun náà ni ìsìláàmù yìí ọ̀rọ̀ ni al-yawm akmaltu lakum dinakum lónìí lọ́jọ́ tí yóò àràfánà ọlọ́ni lónìí o mo ti pí ẹ̀sì fún yín wa atmamtu alaykum ni'mati mo ti parí dẹ̀ra mi lórí ورضيت لكم الإسلام دينا مسيون الإسلام ليسهم adọ́pẹ́ fọ́lọ̀ ọba náà adọ́pẹ́ fọ́lọ̀ ọba náà ọlọ́mọ jẹ́ àrí àdánwò burúkú tí ó wà tẹ́yàfẹ́ a sọ pé ìsìsìláàmù yí mọ́ ọlọ́run jẹ́ sẹlẹ̀sẹ́ ní kọ̀ọ̀kan wọ́láìlá ọlá sí ìrẹ́kọ̀ọ́lá jẹ́ ìsìláàmù yìí náà ni ọlọ́run ni ẹ gbọ́dọ̀ jẹ́ kó dé báyé àfi lórí ìsìláàmù nínú ayàta kàtánù wala tamutunna illa wa antum muslimun ìdí ìsìláàmù lẹ gbọ́dọ̀ jẹ́ kíkó bá ilé lè ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ ma bá aṣíwájú ọ̀dá anábì Muhammad àwọn ará alẹ́ kíkì ní bẹ̀rẹ̀ láti rí àwọn bàbá mágàjí nílùú kankan ní bíbáyé ọlọ́run kí oun bá wa pẹ̀lú wọn ọlọ́run ní bàgbà wọn jẹ́ ọlọ́run bá wa fún wọn darí kò ní jí kò ní kọ̀dá ìmọ̀ sí sọ́jọ́ wọn ọlọ́run wá fi ìfẹ́ ìrẹ́pọ̀ ọlá ti ọlá jẹ́kùnlẹ̀ ọdọ̀ lọ <coughs> bákan náà mo kí àwọn bàbá wa chief imam nílùú kankan níbi ìwàyí ọlọ́run bá kí ọmọ bá wa pẹ̀lú yín ọlọ́run mi dá ọ̀rọ̀ mi dára yín yóò sì máa bá bàbá mi méjèèjì hmm? láti bí àti bàbá ìmáàmù mùsàlẹ̀ àwọn bàbá wa ní bàbá wa àgbà ọlọ́run bá kí ó bá pọ̀jù lé bàbá wa lábúrà ọlọ́run kó bá wà pẹ̀lú gbogbo yìí ọlọ́run bá kí bàbá sókèlà dáàni ó kí gbogbo yìí a kí ọ̀dọ́ òlú náà ó ti ní gbogbo agbáwọn ìyá wa náà gbogbo yìí la kí ọlọ́run kó máa bẹ pẹ̀lú yìí ọlọ́run kò ní dààmú yín láéláé yóò fi ọlọ́kàn yóò fi ọlọ́kàn gbogbo tí ń jẹ́ àjẹnigbé àjíkan lọ́wọ́n jẹ́ ọmọ bíbà láíláí yóò máa dáàbò bàbá kọwọ́ láti tó yẹ kọwọ́ láti fún ẹlẹ́dọ̀ náà náà tọ́pìkì tí wọ́n ní kí a fi sọ̀rọ̀ kò ní pé man huwa al-muslimul haqqa ta ni musulmi òdodo ta ni kí ni ta ni musulmi òdodo ìbéèrè wọn mọ̀ wá jẹ́ wípé ayẹ́pàá kan bẹ musulmi ni wọ́n lè jọ ìgbẹ́ wọ́n sí gíní wọ́n sí musulmi òdodo ìtínísì musulmi náà wọ́n mọ̀ pẹ̀ra wọn ṣùgbọ́n wé sí gíní wọ́n sí musulmi òdodo ma ta ní ma pè ní àti inú súnà lábẹ́abẹ́ ó kálùkọ́ mọ̀ wá bẹ̀rẹ̀ pé sí mo sì wà nù wọn àbí kíni àbí ìsínú wa tí mo bá wà nù wọn kí lé kíni kí máa dúpẹ́ fọ́lọ́run kí bá sínú wọn kí sì sàtúnṣe ó tọ́pìkì yìí àwọn ni àfikẹ́ ọkọ́ ma kí ní jẹ́ ìsìláàmù náà wọ́n yáta bá mọ̀ ìsìláàmù àwọn àmà wò pé tí èmi ń sí ìsìláàmù lítòtọ́ àbími ò sí kágbé látara àlàyé ìtànpé ní ìsìláàmù nínú àlàyé tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn wọ́n ní al'islam al'istislamu lillahi bi tawhid wọ́n ní òun ni kí a dápa fọ́lọ́ pẹ̀lú pé kágbà fọ́lọ́ nìkan lagbọ́dọ̀ máa sí ó gbọ́dọ̀ wà náà kan bẹ́ẹ̀ mo gbà fà kò sẹ́ni tí mo gbọ́dọ̀ máa sí tó jútá nílọ Allah ẹlẹ́ẹ̀kejì wọlé ń kì yá dúlẹ̀hú bí tọ́à wọn ni ìjuwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́n pẹ̀lú ká máa tẹ̀lé àṣẹ ká sọ̀rẹ́ndà ká juwọ́ lẹ̀ fún yẹnyẹ pé ẹsẹ̀ yìí ká máa sí láìbojú wẹ̀yìn ẹkọ́ tí bàbá gbà lóòtọ́ sí àṣìṣẹ́tọ̀ torí ọlọ́ni wà ma khalaqtul jinna wal insa illa liya'budun ènìyàn àtàjẹ̀mú ìdáwọ́ torí ìkan torí kí wọ́n wá sí ìmì nìkan ni sóhùn nìkan là ń sìn lẹ́yìn náà ni pé ìjẹ́ gbogbo tí wọ́n bá ti ní tọ́lọ̀ ah, àwùjọ táwa wà yìí kò fara mọ́ à ń kọ̀nsídà àwùjọ àbá ń kọ̀nsídà àwọn aṣíwájú kan àbá ń kọ̀nsídà ìsọlẹ́nu àwọn kan tó là ń ṣe bẹ̀ ọlọ́run ní àrọ̀ àwọn ni pé tọ́lọ̀ bá ti sọ kankan wọ́n sọ pé wà ọ̀nà ṣùgbọ́n àwọn kèfèrè àwọn mùnáfíkì náà pé sami'na wa asayna agbọ́ àgbà agbọ́ àgbà abala méjì láti kọ́kọ́ mọ́ ọ̀nà àwọn kọ́kọ́ tàn mọ́lẹ̀ sínú àbájẹ́ a sì tún máa padà síbẹ̀ a máa padà síbi àlàyé táǹpẹ̀ ní Islam ká gbáfà nínú ọkàn wa pẹ̀lú pé ká mú Ọlọ́run lọ́kan ṣoṣo láti sìn ká juwọ́ ju sẹ́lẹ̀ fún láti kíni sẹ́yìn pé nǹkan ọ̀dà ni pé nígbà tí wọ́n mú ẹran lọ tó ṣe sí mú lọ ní tẹ̀lé ní tẹ̀lé pẹ̀lú àwọn pé ẹran bá ya adúkọ̀ tẹ̀lé mọ́ kọ̀ juwọ́lẹ̀ fún yẹn nu bí a ṣe mọ mẹ́rin tí ó mọ juwọ́lẹ̀ fún wa òun òun náà a juwọ́ ju sẹ́lẹ̀ pé gbogbo tọ́lọ̀ bá ní àṣẹ láàmà sí nítorí lábẹ́ àlàyé islam yìí òun ni wàdàrọ́ átú nínà ṣíríkì wà áhàlìhì òun ni ìbọ́pábọ́sẹ̀ kò níbi tí ń jẹ ẹbọ ìbọ́pábọ́sẹ̀ kò níbi tí ń jẹ ẹbọ àtàwọn ẹlẹ́bọ ìbọ́pábọ́sẹ̀ níbi tí torí pé kò sí mú papọ̀ mọ́ra wọn pé kásì yí díẹ̀ kásì yí náà díẹ̀ rárá ọlọ́run yí ọlọ́run wọ́n ni tó bá sọ jíjẹ́ ọ̀ságà àbí ọ̀sálà bí wọ́n ọ̀sáká kọjọ́ ọ̀sáká jẹ́ wọn yá ayọ́ alẹ́dínà àmànú àbí ó dẹ́kùlú fi sílmì káfà ẹwẹ́ ní ìsìlámù mẹ́yẹn ni gbogbo ṣe díẹ̀ o rò pé àwọn ìlú kan dẹ báwọn ẹni tó jẹ́ làdání ní bá wọ́n sọ dúdú òun náà lẹ́tùn kọ́dà láwọn àgbòkọ́ ara mẹ́un láti ẹ̀nà sọ na àbìmọ̀lé tí ń bẹ̀ wà ọdún sàkánbẹ̀ ọdún ẹbọ̀ kánbẹ̀ tí a máa ń sí ìmọ́mù nìkan lórí rẹ̀ ó fún ó gbogbo tábà máa sọ ó ti wà lábẹ́ definition kákà máa mú àpẹẹrẹ àpèjúwe wá àpèjúwe wá àpèjúwe wá ohun lókù àkọ́kọ́ ni pé ká mọ̀ pé ẹ̀sìn pé méjì ẹ̀sìn sánmà tó wá láti sánmà kò pé méjì ẹyọ kan náà òun náà ni ẹ̀sìn Islam inna dina inda Allahi al-Islam ẹ̀sìn tọ̀dọ̀ ọlọ́run kò kéré jù ìsìláàmù ní ẹ̀sìn tánàbí adáma sí ìsìláàmù náà ni tí ànábì Nuhu sí ìsìláàmù náà ni ànábì Ibrahim sí ànábì Ilyasu ànábì Isa ànábì Musa ànábì títúni lólékí fúlé ànábì Dáúdà Yakubu Suleimanu Yusufu gbogbo ẹbẹ́ bẹ́ẹ̀ lọ kò sí ìtàn ìsẹ́ àpò kò sí ẹ̀sìn tí wọ́n ti jí kí lọ ìsìláàmù náà ni islam yìí náà inna dina inda Allahi al-islam ẹ̀sìn tọ̀dọ̀ ọlọ́run òun islam kò pé méjì torí ẹ̀ àṣìṣe ni kí mùsùlùmí ọmọ sọ pé àwọn ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn kejì èyí lẹ́sìn kejì kò sẹ́sẹ̀ ẹ̀sìn pé méjì lọ́dọ̀ ọlọ́run islam náà gbogbo tó kù lẹ́yìn ìsìláàmù ìbàjẹ́ ìrọ́lọ́wà ń bẹ ìtújẹ lásán ìmúnilẹ́rú lásán ìtọ́wà ń bẹ ni àbẹ̀ ìrúbá wọn ọmọ ọ̀jọ̀gbọ́n ẹjì máa ti fáwọn pásọ wọn wọ́n máa sọ wọ́n dẹrú ni tọ́ ẹni dáàbò tó rí àgùtàn tọ́ yẹn tí ma ń pè wọn náà àti ní ìsìláàmù náà nìyẹn gbọdọ̀ kúlé lórí gẹ́gẹ́ bá yàtà ti kà fún wa bẹ́ẹ̀ sì ni ẹni tó bá sí nǹkan ní ilẹ̀ ìsìláàmù ó ti pàdánù tó bá kúlé lé ọlọ́ni wà máa yẹ pítẹ́rì ọ̀yọ̀rọ̀ ìsìláàmù dínà fàlà yókù bàlà mínú tó bá lóòrùn tó sì ìsìnkẹ̀ ní ilẹ̀ ìsìláàmù lẹ́sìn ọlọ́run ni fàlàí yóò kú bálẹ̀ ní láyé òní gbà lọ́wọ́ wọ̀wọ́ fìlà áàkìrọ́ ti ní ẹ̀kọ́sùn tó bá dákì àmà yóò pàdánù yóò pàdánù tó fi jẹ́ sí pé oríire ni kí jẹ́ mùsùlùmí bóò mùsùlùmí òdodo mùsùlùmí òdodo lẹni tó jẹ́ sí pé àdíọ́kàn rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ọyẹjú ìgbàgbọ́ rẹ̀ sí ọyẹjú ó lálàáfíà ní àwọn ìgbàgbọ́ tó yẹ kó ní tí ọlọ́fẹ́ràn náà rẹ̀ sí bi ìbálòpọ̀ dáadáa tí ń bá wọn ìjọ ọlọ́run bá lò wọ́n ní gíní ọ̀nà mùsùlùmí nǹkan mẹ́ta tí ẹ fi mùsùlùmí òdodo mu àdọ́kùn rẹ̀ gíní ọ̀yànjú olójútù iṣẹ́ ọwọ́ rẹ̀ ìjọsìn sí gíní ọ̀dà àdíọ́kàn nínú àdíọ́kàn òun ni pé agbẹ̀dọ̀gbà pé ọlọ́run bá bẹ ọ̀kan ṣoṣo ní kò méjì kò mẹ́ta nínú ta ní ọlọ́run pé méjì ni ò mẹ́ta bákan náà ọlọ́run ọba yìí kò ní bímọ ẹnìkan kò bí kò níyàwó kò sì bímọ kò lẹ́bí kò lára agbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ òun ni túnmọ̀ lámúyẹ̀ lídí wà lámúyẹ̀ lájí ọlọ́run òbí ma ẹni tó sílé ẹnìkẹ́kọ̀ òbí agbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ mọ̀ pé òun nìkan ló lẹ́tọ̀ láti sìn ìkẹ́kọ̀ọ́ lẹ́tọ̀ láti sìn mọ́ tí ọlọ́run bá nìkan náà lọ ta bá mọ̀ bẹ́ẹ̀ ta gbà bẹ́ẹ̀ a wà sí fún mi iṣẹ́ ọmọ wá fi hàn bẹ́ẹ̀

ọ̀ka àlùwó ẹlòmíì ní ti àrínà ẹlòmíì ní ti rírí ayẹta ẹlòmíì ní ti rírí òkídẹ́ gbogbo ẹni tó bá ní ní ìwò tí ń pèrè mùsùlùmí kìí ṣe mùsùlùmí òdodo ó ti yé kìí ṣe mùsùlùmí òdodo ìfẹ́ mọ́ ní nínú àjọ́kàn ni pé ọlọ́niwà alàlọ́hì fàtàwàkàlú in kuntum mu'minin ọlọ́ni tẹ́ ní kẹgbára lé tẹ́bá jẹ́ mọ̀mìnì ọlọ́ni tẹ́ ní kẹgbára lé ìyí gbára ló sí kìí gbára lájẹ́ kìí gbára lé alálẹ̀ kan àbí nìkíní kankan ọlọ́ni tẹ́ ní kíní ìyẹn mọ́ gbára lé ọlọ́ni kan ni ẹ

ìsìláàmù rẹ̀ ó láyé níbẹ̀ ó láyé mùsùlùmí òdodo òun lẹ́tọ́ yẹ pé ìfẹ́ ọlọ́ọba ló borí gbogbo tí jẹ́fẹ́ lọ́kàn rẹ̀ ìfẹ́ àdájú Muhammad sallallahu alaihi wasallam ló borí gbogbo tí jẹ́fẹ́ lọ́kàn rẹ̀ tí ìfẹ́ nìkan tó islam wọ́n ti nígbìn ó ti láàyè ó ti láàyè bákan náà ni ìpáyà ọ̀gbọ́dọ̀ páyà ẹ̀mì kankan tó pa páyà rẹ̀ tó ọlọ́run àti tó wà lọ páyà rẹ̀ ju bó sì páyà ọlọ́run bà lọ láyé jọ tí wọ́n bá ti sí irú ẹ̀ ó ti sí kí ni islam wọ́n sí fún ó ti láyé ààlé máa kúrò ní mùsùlùmí òdodo ẹ jẹ́ ká má pè bí ẹ wá nínú ìfẹ́ ọkọ àti ìyàwó wọ́n máa ń fẹ́ràn ara wọn wọ́n máa ń fẹ́ràn ara wọn tọ́ ọlọ́run sì ní yá ayú ànàbí yù ilẹ̀ ànàbí kún lé àzìwájíkà sọ fáwọn ìyàwó rẹ̀ wọ́n bà ní átíkà àtàwọn obìnrin rẹ̀ wà ní mòmìnì àtàwọn ìyàwó àwọn mòmìnì yòdìmínà àléhìnà ní jàlábìbìhìnà kó sí ní wọ́n da jẹ̀lbáàbù wọ̀lẹ̀ wọ́n ma jẹ̀lbáàbù àṣẹ̀lẹ̀ ọlọ́run jẹ́ àlẹ́bù sọ fún àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin àti gbogbo ìyàwó obìnrin ní pátápátá kó sí ní wọ́n ma jẹ̀lbáàbù ìyàwó kan wá lóhun lo jẹ̀lbáàbù ọkọ wa ní àrárá sórí mi ò láìkí kọ̀kan máa da kíníbò lẹ̀ báhùn sórí kọ́ wọ ṣòkòtò kọ́ wọ jeans kọ́ wọ pẹ̀lú kí gbogbo orí gbogbo ṣépù rẹ bó rí wọ́n mọ̀ pé ọlọ́run ṣe obìnrin fún mi lémi sí fẹ́ nu ah ọlọ́run sì ni ọ̀pọ̀ ní bọ́n sí fẹ́ ni ìwúláṣì ìwúláṣì ìfẹ́ ta ní lékè ibi tá ti mọ̀ ní ibi tá káfí tọkọ náà ṣàpèjúwe ọkọ ti gbàgbọ́ ní pé wọ́n ní ọkùnrin ṣòkòtò rẹ̀ gbọ́dọ̀ désàlẹ̀ kókósẹ̀ kò gbọ́dọ̀ ju òkè kókósẹ̀ lọ ọgbàlẹ̀ jù ní wọ́n sì ní ọkùnrin nínú ọ̀ṣọ́ ọkùnrin nínú ẹ̀sìn lọ́wọ́ àpọ́kùnrin ó fi hàn gbọ́nlẹ̀ òun náà ti gbọ́ yí gẹ́gẹ́ bí ta sọ lẹ́ẹ̀kan pé wàlẹ̀ ń kìyàdù làwú bìtọ́hà ká sọ̀rẹ́ndà kájú oṣù sílẹ̀ fún Ọlọ́run pẹ̀lú ká máa tẹ̀lé tá bá ti mọ̀ pé ah, àmọ̀ èyí tẹ́lẹ̀ ọ̀sẹ̀ wà mọ̀ nísìn ah èmi náà wà mọ̀ ìdí sókùtù nísìn kò ní jò kí sókùsẹ̀ lọ́mọ́ màá máa fi rùgbọ́n lẹ̀ nísìn ìyàwó wa pé ah bá lè mi ìrìnlẹ̀ tó bẹ̀rẹ̀ yìí nígbà ah ah ẹ̀wọ́ èmi ọ̀fẹ́ ti wọ́n á máa sọ pọ́pọ̀ yẹn mi ọ̀tẹ̀ ah ó sì fẹ́ràn ìyàwó yìí ah, ìyàwó mi náà ọ̀fẹ́ kí ní yìí ah, ọlọ́run sì ní ọlọ́run ló ní ká sí fagbó wa ní ṣe báyìí sì fẹ́ tí ó bá ìyàwó mi nú jẹ́ tọ̀ ọba tún lọ amúgbà padà ọba tún lọ sọ́jọ́ ìṣòkòtò ọba tún di pé tó wọ́lẹ̀ padà kí ló ṣe ó ti gbé ìfẹ́ ìyàwó rẹ̀ ní kíta ní tọ́lọ́wọ̀n ọba irú ẹni bẹ́ẹ̀ Islam lọ sí fún ó ti láàyè bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù náà ìbẹ̀rù ẹnìkan ó wá lọ múyàn láti sígin láti lọ sí tọ́takòtọ́lọ̀ àti gbíbẹ̀rù ní eléke tọ́lọ́wọ́ bá nìyẹ àwọn nǹkan yẹn ó nídìí àkíyèsí lábẹ́ pé a ní káàdì ọkàn wọ́dá agbàfẹ́ ọlọ́run bò bí mọ́ ẹnìkan òbí kí ló dé táwà mọ́ rí mùsùlùmí tí ọmọ pọ̀lọ́run ní bàbá kí ló sí mùsùlùmí pọ̀lọ́run bàbá bàbá tani tí ó fi ń pè ní bàbá bàbá tani látara pé èèyàn ń kọ́ sí kíni èèyàn ń kọ́ sí àwọn kèfèrí tàjíjọ lúpọ̀ mọ́ra wa ìta ń gbọ́lé ni wọ̀n làánà sọ àwa sì gbọdọ̀ mọ̀ pé ìsìláàmù ti wa a gbọdọ̀ sọ táàmọ̀ fẹnu wa wí bá sì gbọdọ̀ sọ táàmọ̀ fi tí wa gbọ́ bá sì gbọdọ̀ sọ táàmọ̀ fojú wa wò ìsìláàmù dì wá gan àkànwò pé àtìlẹ̀ àtìlẹ̀ iná gbogbo tọ́lọ̀ fún wa ní àláfíà ara wọn lórí kí ara wọn gbogbo ẹ̀ lásán á sèsùrò rẹ̀ lọ́dọ̀ torí ẹ̀ gbogbo tí ìta bá fẹ́ fojú àwòkákọ́ òfin sí ìtírí ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìta bá fẹ́ fi ahẹnu wa sọ sí ìtírí ọ̀nà ọlọ́run bá ń ìta bá fẹ́ fi ti wa gbọ́ sí ọ̀nà ibi a bá fẹ́ fọwọ́ wa gbá àbá fẹ́ fi kọ káàkiri sí ọ̀nà kọ́dà àbá ká máa rú pé kí ni rìsọ́ọ̀tì ẹ̀ lọ́dọ̀ ọlọ́run sí ìyọnú ìbá pàdé nàbí ìbìnà ọlọ́run bí a bá fẹsẹ̀ ẹsẹ̀ wa rìn lọ́nà a máa wo gbogbo ẹ̀ jíjẹ́ ìsìláàmù náà tó fi wá ní àdísì pé alduniya sijinul mu'mini wa jannatul kafir ayé bí ẹ̀wọ̀n lọ́rí fún mùmìnì ó wá dàbí àlìjẹ́nà fún kèfèrí bí òun ti rí bẹ́ẹ̀ kèfèrí kan jẹ́ ìsìn kíní ògbọ́ ó rí mùsùlùmí tó wà ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ẹ̀sìn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lásìkò tí wọn náà lọ́hùn tí wọ́n ń gbádùn dáadáa òun sì fi ń sí ìyẹ̀rẹ́ ẹ̀kín bàtà rẹ̀ gan ti jẹ tẹ́lẹ̀ ó wà ní àà lọ́wọ́ Ah, ó ní bẹ́ẹ̀ ni ó ní ṣó rí èyí tó tí ń yìí náà sọ kó ń jíyà yìí kékeré ni nínú ìyà tó tún bá láti rí tó ń gbádùn tó ń gbóhùn gbádùn yìí kékeré lọ́jọ́ nínú ìgbádùn ni pé gbogbo tá a bá fẹ́ jẹ gbádùn láyé ọgbọ́dọ̀ wà ní kìnnì sí kọjá àlàmbẹ̀ ọgbọ́dọ̀ báwọ̀ fún náà ìtí ọ̀ta kò fún ọlọ́run bá ń bẹ̀ ah, ká ṣiṣẹ́ ká lówó kò sí tó burú bẹ̀ mọ́tún ọmọ ẹgbẹ́ yíyàn kó jíyàn pé kọ́lọ́nà tó ọmọ fi rówó nù ibi tó kíkí ni ìfìlà ìfiwá nu ó ti yé nìsín kí n rówó kọ́ra kọ́ra síkùn kọ́ra tòlótòló kọ́ra ètò kọ́ra kíníkan kọ́ jẹ́ kó gúnyẹ́ sí i ó sí wàhálà ṣùgbọ́n kí wọ́n lè jí ẹni lẹ́rin gbé kó ló náà fẹ́ gbájú ara wọn sí wàhálà fọ́n ọmọ pé ah tí mo bá fẹ́ jẹ tìrútù lè ríjẹ ṣùgbọ́n gbọdọ̀ jẹ́ náà láàyè mo bá fẹ́ jẹ àjẹ ríjẹ gbọdọ̀ jẹ́ náà láàyè kò gbọdọ̀ jẹ́ náà ráàmù èyí gbọdọ̀ mo fẹ́ gbájú ara mi kí wọ́n fi kó bá ẹnu mi ó ti jẹ́ ni náà àbí ní nǹkan mẹ́ta náà ni tí wọ́n bá jẹ́ lẹ́yìn náà ìjọsìn rẹ̀ gbọ́dọ̀ dá dídá àjọsìn nǹkan méjì náà ló jẹ́ kí ìjọsìn wọn dá àjọ kan wá tún padà a padà náà ni pé

àìnìkan nínú àwọn ọmọlẹ́yìn ànábì ló gbé kalẹ̀ kọjẹ́ pàrọ̀ bìbẹ̀ gan lóṣù kìíní òun ló lọ́n fi rán tó sàlàyé fún wa ìtí jẹ́ pé ká ṣiṣẹ́ rẹ̀ nù ọlọ́run fi ní faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wala yushrik ẹni tó bá fẹ́ bọ́jú ní ọlọ́run bá pàdé kọ́yá ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ náà ni pé iṣẹ́ tó bá súnà náà bímọ ṣe tó bá súnmọ́ ànábì mu kó sì máa sí kí ni kọ́ máa fi kárí mi sí ilé àwẹ̀ láwà yìí nínú tí a gbọ́júmọ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà tí a bá kí a sámú tán ìtàbá kí a tán náà wọ́n ti wá ní kan tí wọ́n kọ́lá wọn mọ́ ń lẹ̀ mọ́ wọ́n ní kí ni náà òní rákà mẹ́jọ sálámà mẹ́rin fáàtì metameta nínú àzánà mẹ́ta mẹ́ta salama ìdókò ọ̀kan tàbá sálámà àwà ya yálà tí ọgọgọrùn àbọgọrùn mẹ́ta àti mẹ́tàlá wọ́n sàsọ yìíká ìbádà ìjọsìn ṣùgbọ́n ìjọsìn yìí káwò pé sí ànábì ló mú wa àbíbáwà ìgbọ́n wọn wá wá wọn wá wọn wọn ò rí tírísì lọ́dọ̀ ànábì àwọn wọn wá gbé kalibu bóòdó sí jẹ́ àwọn kankan rò náà ni o àníyàn wọn lè dà ìwọ́n àníyàn dà mẹ́pọ̀ bá ń lọ fi ọlá ànábì mu kò ní ìtumọ̀ ẹgbẹ́ fún yín látòjúwe àwọn tí wọ́n tọ́sẹ̀ lásìkò ànábì bẹ́ẹ̀ tàníyàn dáadáa wọ́n fẹ́ á fẹ́ wọn wọ́n wọ́n lọ sí wọ́n wá lọ bí àwọn ìyàwó ànábì pé ẹ̀dá kí ni àwọn ìjọsìn tánàbì máa ń ṣe nínú ilé àwọn fẹ́ fún ètò ìpínjọsìn tàwọn táwọn tó lè máa ṣe wọ́n sára ìmọ̀ sí báyìí ìmọ̀ sí báyìí ìmọ̀ sí báyìí ìgbélé náà ti sàrẹ̀ fún àwọn olùkó tó ń bá ti rí ìjọsìn kan ní tẹ́rù tó ń fi jẹ́ kí sáà lókun fi kún láàrín ah, ni ẹwú àwọn olè fíra orí ànábì a mọ́ lè kúnrin ẹ̀ṣẹ̀ wa a fi ìjọsìn kún ní ìjọsìn wa ẹnìkan bá ní tọ́ nínú tó wọ́n yàn láyò nínú ìjọsìn ni pé kò sí oorun mọ́ látòrú báyìí nẹ́fìlà ni tí lè fi mọ́ gbẹ̀ èkejì ní kò sí à ń jẹun lọ́sàn mọ́ àwẹ̀ ní tó ra ọ̀tọ̀ ọdún ọdún kan yípo àwẹ̀ lọ́wọ́ tí yàn bá níyàwó kéjé kí yàn ráyè mójútó tọ́lọ́run dáadáa òun ò fẹ́ yàwó gbogbo ẹ̀ wọ́n ṣe lórúkọ pé mo fẹ́ fi sin lọ́run náà àbí ẹ̀fọ́ rúkùn ìgbà táwọn ẹbí gbọ́ sọ́rọ̀ lọ́wọ́ rẹ̀ ó ní ẹbá ń kí sí wọn wá ẹbá ń kí sí wọn mo ń sùn lóru ní fi gbogbo òru sùn tán yìí tún yẹn náfílà yìí fi jẹ́ yìí sùn jẹ́ lóru yìí tún yẹ àsìkò jẹ́ yìí fi yẹn náfílà wà àsóòmù wà ó fèrè ní fi gbogbo ọjọ́ ayé gbàrò yìí ń gbàrò láwọn ọjọ́ kan yìí ń sinmi láwọn ọjọ́ kan wà àtàzáwọjù nìsa mo sì fẹ́ yàwó fàmà rọ́gìbà àǹsọ̀nẹ́tì fàlẹ́ ìsàlẹ̀ yìí ẹni tó bá ní súnà ní yóò bá wọn lára wọn kò sínú ọmọlẹ́yìn ẹ̀wù kẹ́mbẹ̀wò àníyàn wọn dáa ṣùgbọ́n tí wọ́n fẹ́ sí kò bá kí ni kò bá lánà tànábì sallallahu wasallam ẹ̀sìn náà ti fẹ́ sí àti gbogbo ẹ̀sìn náà kọ́ ni ìmọ̀ nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn tí ó nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run òun wasallam ilẹ̀ bàbá rẹ̀ wọ́n sọ pé tìyàn tìyàn kọ́ lẹ́yìn bí bá jẹ́ méjì kó kásíkọ́ bá ń tọ́ bọ́ọ̀rọ̀ sí fẹ́ràn nẹ́bí onígbìmí ọ̀gbẹ̀ni gbogbo torí ẹ̀ láti ní àwọn tí wọ́n gbé kalẹ̀ àwọn lè láníyàn dáadáa o ṣùgbọ́n nǹkan yẹn kò bá lánàá sọ náà wà sọ́rọ̀ náà sọ àkóbá ní kò wá jẹ́ fẹ́yìn náà torí pé gbogbo àyè náà ti ṣe rẹ̀ náà rí ni o tí a bá sùn báwọn ẹ̀pẹ́ mo dédé nìyẹn ti máa gbọ́ pé tí mo téèyàn bá gbọ́ ní mọ́sálásí àbí ẹ̀ ti gbàgbé èyí tó mọ́rẹ̀ tí kọ́ gbẹ́ ní èdè dédé ẹ̀yàkùn nẹ́fílà mélòó wọn láyàn lónìí tẹ́wájú sáàdì níjọ́ tí wọ́n bá ní rákà mẹ́wàá ni sálámà márùn-ún fátíà kan alámtàrà kí fà mẹ́jọ mẹ́jọ lórí ìdúkọ̀ kan ní ẹ́ ara mi wíkì lónìí ìrìnlẹ̀ yẹn kò bá ní sí ní kò níyàn kankan mọ́ níjọ́ tí wọ́n bá ní rákà mẹ́rin ni iná sálámà mẹ́rin lórí ìdúkọ̀ kan ara rẹ̀ sì yá ń jẹun ó lè kí mẹ́wàá kò wá ní ṣe kí ni kò ní kí jù mẹ́rin lọ kí ló gbà gbéra wa àkóbá lè lè yìí ẹni tó bá jí wọn ní kí ọmọ yẹn rẹ sílà tó bá jí lónìí lẹ́yìn ìgbà tó ti kíá sáwọn wọn ní kí ọmọ yẹn tọ́rọ̀ bá rẹ̀ sí ìtọ́ bá tí ọlọ́rùn onígíní ìkó kí ìtọ́ bá náà tó lè kà nínú tí a gbọ́dọ̀ mọ̀ nìyẹn pé tíṣẹ́ owó fi dà tí ò fi ní máa jẹ́ bídíà àfi ká máa rí tírèsì lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu bákan náà àṣepọ̀ wa kó dá pẹ̀lú àwọn ẹ̀dọ́ mo ẹ̀dọ́ kama ẹ̀dọ́ nínú ọ̀dọ̀ ọlọ́run ni màláíkà wà nínú ọ̀dọ̀ ọlọ́run làwọn àlùjànnú wà nínú ọ̀dọ̀ làwọn èèyàn nínú ọ̀dọ̀ làwọn dábàá àti àwọn ẹranko gbogbo ẹ̀mọ́ra wọn bẹ a àbòsí fún wọn ànábì wá rí ìyá ìyẹ́ rẹ̀ tí ń dàmú fi tí ń wá ọmọ rẹ̀ ànábì ah, ta ló kó mi abọ́mọ rẹ̀ yóò nítorí ọlọ́m ah, wọ́n ni àgbà ẹ̀yà ẹlẹ́gbẹ́ ọmọ rẹ̀ padà fún ẹ̀rí pẹ́pọ̀ gbádùn nínú ẹ̀rí pẹ́pọ̀ ni ẹ̀yẹ lásán lásán ẹ̀yẹ nìyẹn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní tẹ́nì kọ̀ọ̀kan ní bá jẹ́ àlùmọ́sà ayù ní tútù àbí ó dáàrù lọ́sà ní tútù ó ní ẹmọ́wà mọ́sálásí ò kí lọ́fà ó nífà innal malaikata tata'azza mimma yata'azza minhu banu adama ìnira ìmọ̀tálíkà ìtí ma ń kó bẹ̀rẹ̀ abọ́ ma ádámà ìmọ̀ ń kó nira bá màláìkà náà torí pé bá ti wà mọ́sálásí àmàláìkà ń bẹ pẹ̀lú wa àwọn màláíkà gbogbo ogun mọ́sálásí tí wọ́n ti wákàtí mara rùn màláíkà ìjàmbẹ̀ wọ́n sì máa ń gbaṣẹ́ fúnra wọn àwọn kan ti wà látàṣùbá ó di àsìkò alásàrì kan ó tó lọ àwọn kó di lásìkò alásàrì ó di àsùbá kan ó tó lọ bí wọ́n ti máa ń gbaṣẹ́ fúnra wọn ó sì rán wá sí sàrì fún wọn àwọn màláíkà yìí wọ́n máa jẹ́rìí wa àwọn náà wá wọ́n gbọ́ gbogbo ẹ̀ tí ó bá jẹ pé èèyàn bá jẹ àlùbọ́sà ayò tútù

ọlọ́run fi ní kòwú zí nẹ́tàkùn ìjàkólè mọ̀sí ẹ máa sọ̀sọ́ tẹ bá bọ̀ amọ́sálásí ẹ̀kà máa wà sọ kan tẹ bá rí ẹ sọ̀sọ́ ni tẹ bá bọ̀ wá sí mọ́sálásí náà ara náà ni pé anábíà muhammadu sallam ọkọ̀ ká fi ogun ká máa fi lòdì ó ń torí pé gbogbo ogun tí wọ́n ti bísù láìsí tíyàn bá jẹ tíyàn ẹran ni ọmọ jẹ fún àwọn àlìjẹ̀nú tẹ́bá ti áfẹ́nù dí ẹbó jẹjẹ fún wọn àti átùnsí dáadáa sí àwọn àlìjẹ̀nú náà ó sì ọlọ́wọ́ bá ó ní fi kúlì kẹbídín rọ́pùbà tí ajíró gbogbo nǹkan tó bá lẹ́rù tí ẹ bá sí dáadáa sí lọ́mọ̀ gbalaga gbogbo nǹkan tó lẹ́rù téèyàn bá sí dáadáa sí yóò mọ̀ gbà ládá lórí ẹ̀ ìṣẹ̀lẹ̀ kan wá sọ̀tàn kan fáwọn sọ̀hábà pé kan ó sì dọmọ àlìjẹ́nà látara kó sí dáadáa sí kí ló ṣẹlẹ̀ ni pé ń kan nínú ojú ọ̀nà tí ń lọ ó fẹ́ mú mi ọwọ́ abọ́ síráàlì sínú kànga

tó bá kúrò yóò sàwọn tí ó jẹ fún rẹ̀ yóò dédé lọ fún rẹ̀ ọwá dè mọ́lẹ̀ ọwá kú tibitibi ànábì ní ọwọ́ ọ̀nà látara ẹmọ ológbò nínú tí ìmọ̀ fara rù wátà mọ́ gbé mara ni ajá nínú tàbí fara kẹwà ni láti fẹ́ jọ́sìn òun wá tara ajá ó jọ ilé ìtara ológbò ó jọ ó ní inna Allaha kataba al-ihsana ala kulli shay ọlọ́run bá kọ dáadáa lórí gbogbo nǹkan fàyíbà kọ̀tà ìgbó fa ahsinu al-qitla tẹ bá fẹ́ pàǹkan ẹ̀pá lọ́nà tó dáa wa idha zabahtum fa ahsinu al-dhabha tẹ bá fẹ́ jù kẹ̀kẹ́ jù lọ́nà gbogbo tá bá bá ní kíni láàájú èyàn máa ń pa ìkúté ni wọ́n sí gíní wọ́n èdú ìkúté èyàn máa ń péjò ní wọ́n sí gíní wọ́n èdú jò wọ́n máa ń pa ayán ní wọ́n sí gíní wọ́n èdú ayán wọ́n máa ń dú àjẹ wọ́n máa ń dú ẹran pẹ̀lú orúkọ gbogbo ehoro àwọn bẹ́ẹ̀bẹ́ òyà wọ́n máa ń dú àwọn àtèyí tá a pa àtèyí tá a dùn gbogbo ẹ̀lá gbọdọ̀ sí dáadáa sí èyí tààbù ìtààfihàn àpọ̀dọ̀ jẹ́ tó mú dáadáa tàbá fi tí ò mú tàbá fi bú à sí dáadáa sí nǹkan èyí tààpa àpá nípa tó jẹ́ sí pé tàbá lù gbì yóò kúlẹ̀ kan náà kìí sí tá máa pà ó ti kú kìíkú ó tún tàgùrì inú tàgùrì kápá ikọ́ máa kú bẹ̀ bí ẹ̀rù ìlera là ń ṣe fún à sí dáadáa sí nínú kí ọlágbára jù tí mo ń ṣòro pa tí mo fún yẹn wà láyẹn wá kápẹ̀ mú gba ẹlẹ́kẹ́ ká fi ráyẹ́ kọ̀ ráyẹ́ lẹ́kẹ́ lẹ́ inú tọ́ ráyẹ́ tọ́ mi rèé kúlẹ̀ tẹ́lẹ̀ bí wáṣẹ́ orí bàtà kan tó ṣe kọkàn jẹ́ mọ́ bù kó kúlẹ̀ tẹ́lẹ̀ ìté ìfẹ́ ìyẹn ṣe dáadáa sí mi ṣùgbọ́n kọ́kọ́ ọmọ mú gbálẹ̀ kan tó gbálẹ̀ ẹni rẹ̀ gbẹ́nu rẹ̀ ti ṣe fẹ́ fi yóò ṣe léṣe sí gbogbo gbálẹ̀ yóò tó rẹ́ gbálẹ̀ kan tàbí torí ẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti fi àwọn nǹkan yẹ ká sí dáadáa sí wọn bàbá ìfẹ́ nǹkan nǹkan táàrin ọmọ ṣe bí káàmọ́ fi pa ìkúté gọ́ọ̀mù orí gọ́ọ̀mù tí ọmọ fi ní ìkúté pé tí ò ní jẹ́ ojú òní máa túmọ̀ sí pé àṣà ìdásí ni pé àfi káyètè mọ̀gbà tí kìíní ẹ̀ bá mu táfi tètè pa tó pé téèyàn bá fi kọ́kùn ìkíní ẹ̀ kalẹ̀ tó bá pé tí ò ní mu yóò wá jẹrà yóò mọ kú dẹ̀dẹ̀ díẹ̀ ni yóò mọ kú dẹ̀dẹ̀ díẹ̀ ni tí fi wá jẹrà mọ́bẹ̀ à téèyàn bá pa lọ́nà báwọn èèyàn ṣàìdásí èèyàn ṣàìdásí ni o èèyàn ṣe dáadáa sí i bẹ́ẹ̀ ni nínú òkúté lásán ká lè mọ̀ pé fún jẹ́ ìsìláàmù nǹkan tó ṣe kíni tó gbòòrò mẹ́rin tàbá yẹn jù láàrin àtàjọ ọlọ́run bá tán ó kù àárín wa àtàwọn ìjọ ọlọ́run náà gbogbo ẹ̀kọ́ lọ lásán nínú kọ́ bá ládádé àbí kọ́ bẹ́sẹ̀ jì bó ṣe rí nìyẹn pẹ́ mùsùlùmí òdodo òun ni ẹni tọ́jọ́ sí pé ó mú ọlọ́ọba lọ́kàn ṣoṣo nípa ọlọ́run kí la ń pè ní ọlọ́run òun ni àwọn iṣẹ́ ọlọ́run àwọn sẹ́kànbẹ àgbọ́dọ̀ fi tì sọ́jọ́ ní jùta nílọ yọ ọlọ́ọba nìkan kò sẹ́ni tí ń dẹ̀dà tó jù tàbí lọ ọba náà lọ àgbẹ̀rẹ̀ pé ẹlẹ́dà mi tún wà ju àdá lọ tàbí lédè Yorùbá àṣẹ̀dá kò sí àṣẹ̀dá mi tó jù tàbí lọ àdá náà lọ lẹ́yìn náà yíyí ẹ̀dá kò Allah náà lọ bákan náà kò sẹ́ni tó lè parí tó títà nílọ aláàrẹ ẹni tí ọlọ́run bá pa kò sẹ́ni tó lè pa kò pa a sì gbọ́dọ̀ gba nǹkan ìwúlẹ̀ ó gbọ́dọ̀ ẹ̀lúlẹ̀ nínú ọkàn wa bẹ́ẹ̀ tá gbọ́dọ̀ dáútẹ̀ àwọn kan gbọ́ tó mọ́gbọ́pá ẹnìkan gbẹ́ tó yẹ pé wọ́n rán àwọn asásí lọ kí wọ́n lọ pa wọ́n sì yìnbọn mọ̀ tí wọ́n rò pàrọ̀ ti padà ìgbọ́n bí dìbọn yìí bá ọwọ́ ló bá ọwọ́ ọ̀tọ̀ rẹ̀ lọ bá ẹni sì ń bẹ láyé dìsì àwọn fẹ́ parí nígbà tó ló tásìkò tó gọ́ ìkẹ́kọ̀ọ́ sí ó fara gbọ́ta ni ṣùgbọ́n kò mẹ́mí rẹ̀ lọ nínú eléyìí tàbá ń fi ọlọ́run ní pààyàn òun ní yíyàn a jẹ́ sí pé nǹkan kan bẹ tá gbé kò nínú ọkàn wa a sì gbé kò nínú ahọ́n wa náà kí ni nǹkan òun ká sọ pé yéè wọ́n dẹ́ ní ẹ̀lógún ó fọjú ọlọ́jọ́ lọ kíkún ní ọmọ sọ ọdẹ́ ní ẹ̀lógún lọ́jọ́ wọ́n pa lọ́jọ́ ìpé ah, wọ́n sì pẹ́ nìyí lọ́jọ́ ìpé ah, ìwọ́n tó ní wọ́n pa ìlọ́jọ́ ìpé ọjọ́ ìlọ́mọ̀ tọ́lọ̀ fọ́ fún tó jẹ́ àmàkọjọ́ tọ́lọ̀ ọjọ́ ìdìtìpì Hmm? mùsùlùmí ọ̀gbọ́dọ̀ mọ́ bá sọ báwọn mùsùlùmí òdodo ọ̀gbọ́dọ̀ mọ́ sọ pé ẹnìkan fọjọ́ ọlọ́jọ́ lọ ọjọ́ òun lọ́jọ́ tí ẹ̀ tó dáwọ̀ fọjọ́ ta ní ẹni tó fọjọ́ ẹ̀rọ lọ́ta lè ṣé wọ́n mọ̀ àdúwà tọ́rọ̀ ọ̀lọ́jọ́ ẹ̀sì tí wá ti sọ pé kòránì ti gbé wá pé lìkúlì nafsin ajalu ẹ̀mí kọ̀kan ló ti nígbà tí fáìzájá ajalu wa tásìkò rẹ̀ bá ti tó la yastakhiruna sa'atan wa la yastaqdimuna kò ní lè ṣẹ́jú kan kún kò sì ní ti ṣẹ́jú kan kún inna nafsa lan tamuta hatta tastakmila rizqaha ó lẹ́nu kò ló tó láyé àfi kó gbé gbogbo àsìkò rẹ̀ tán pátápátá tó ń fàtẹ́kù náà ẹ̀páyọ̀ ọlọ́run wà á jì ní ilé fi tọ́nà rẹ̀ ẹ̀wọ́ àṣìṣìkí lọ́nà láàrin nù ẹgbẹ́ kọ̀ọ̀kan lẹ́nu ọ̀kan náà àwọn ti wá kan ó ti pẹ́ díẹ̀ tó ń sàlàyé wọ́n ní ẹnìkan já sí kànga wọ́n wá gbìyànjú wọ́n yọ nígbà wọ́n yọ tán bóyá wọ́n kó ẹ̀kọ́ kan ó mú ẹ̀kọ́ ǹjẹ́ ah, bóòlù sí wá sí bóòlù sí wá sẹlẹ̀ wọ́n yọ bá tó bí mọ́kẹ̀ ní ṣe báyìí ní ṣe báyìí ọba tó kú lórí bẹ̀rẹ̀ kejì àyíkọ́ òdó pé nílẹ̀ ọlọ́jọ́ débù àṣẹ ẹ̀kọ́ tó kù tí ó bù tí èsì ìbù tán yóò jẹ́ kí lákọ̀ọ́kọ́ tó kú sílẹ̀ torí ẹ̀ a gbọ́dọ̀ gbà pé pípààyàn àti yíyèyàn ọlọ́run nìkan ni ọlọ́run ló ní iṣẹ́ rẹ̀ ní ẹni kí bá kù kápẹ́sì àrísì kò sí lọ́wọ́ ẹni kankan ọwọ́ ọlọ́run nìkan àrísì kí àrísì kí mímọ̀ ọmọ ni àrísì kí obìnrin ni àrísì ọkọ ni gbogbo ìjọba jẹ́ ọwọ́ ọlọ́run nìkan kìí ṣe mùsùlùmí òdodo lẹ́ni tó bá gbà pé ẹnìkan nínú ayé yìí ìtọ́nà bá lọ́wọ́ ní sí tẹ́nì òun lè sí fúnyà mùsùlùmí òdodo tẹ́nì gbogbo àwọn nǹkan táwọn èèyàn máa ń sọ gẹ́gẹ́ bí kàrámà kàrámà kọ́ lè yíò nǹkan burúkú ni látòjúwe tí wọ́n lè obìnrin kan lọ sọkún bá fà kan olóhun wọ́n máa wọ́n wá ń bẹ̀ wọ́n náà fáwa ní àà láti wú ọ̀nà ọ̀pọ̀ mọ́mọ́ ṣùgbọ́n ìgbà fà lágbájá ọ̀pọ̀ ta ọ̀rọ̀ burúkú nìyẹn àwọn tí wọ́n súnmọ́ lọ́wọ́ bá ẹnu nǹkan ìgbàkọ́sọ olé bí ìjẹ́ tí wá jẹ́ ọlọ́run bọ̀ kọ ìgbówá fún àtàbí inú ayé yìí èso ń fi àwọn èèyàn síbi látàrí èèyàn ṣeré gan ń fi ọpọlọ àwọn èèyàn ṣeré púpọ̀ olóngbòrò yìí ẹbí bá mú kan wá lára wà ní kí adúlà ó bì tọ́ àmà tí bọ́nà ara náà ni bọ́wá sí wá náà pé ká gbíwọ́ ju sẹ̀fọ́lọ̀ yẹyẹ pẹ̀lú ká máa tẹ̀lé inú sọ Ramadan láwà yìí ọlọ́ni yá alú alladhina amanu kutiba alaykumus siyam ẹnu ní èdèdè a ṣe àwẹ̀ ní ọ̀rẹ́ tẹ̀lé bá páyọ̀ náà

Hmm? ó tún wá fún àwọn kan pé ẹyẹ ẹgbẹ̀rún náà jẹ́ àwọn wà kí ní ṣẹlẹ̀ ẹnìkan àwọn kan jẹ́ tí wọ́n ẹnìkan fi tẹ̀ sápò pé àwọn olè bàwẹ̀ jẹ́ wọ́n gbà ní àwọn ti jẹ́ àwọn jáde padà ọba di kíra títí àlè oúnjẹ tíra lọ́sàn-án ẹgbẹ́ onígbé tó láàfà ọmọ onígbé tó nù èyí ojú ẹjù sẹ́lẹ̀ fásẹ̀ ọlọ́run ọba lójú yìí kìí ṣe kàrámà eribú ní jẹ wà láì kìí ṣe kàrámà lèyìn eribú ni bí ọ̀kan tí wọ́n sọ náà pé àfà kan sí kíni wípé ọba bí wọ́n sàjáde nígbà gbóná wọ́n wá gbé jáde ní látàgbé náà lòun ti ń bọ̀ wá lọ́dún <laughs> lọ́wọ́ lọ́sàá wẹ̀ ah! látàgbé náà eh, lọ́sàá jẹ́ náà lélẹ́yìn táyì ọmọ jẹ́ lọ́sàn àwẹ̀ àá aláì èso fi ọpọlọ èèyàn ṣeré púpọ̀ àwọn olóyìnbó òjúwọ́jú sẹ́lẹ̀ òkútọ́lọ̀ ó ti nìsì nígbàtọ́ ní kò tí bà lékùn ní sí yàmù ẹ̀yìn ní mọ́sá ní ọmọ jẹ́ àwẹ̀ láti rọrùn ìfún lọ́nà Ramadan àwọn ibi mọ́sá wá kún ọmọ jẹ́ ẹ̀yìn bí búrẹ́dà tàkà wá kún ọmọ èyí náà wọ́n máa kò pé àà kàrámà wà fún lágbàjá kàrámà bọ́ lẹ́yìn erébú ni erébú lẹ́yìn kìí ṣe kàrámà tọ́ pé mùsùlùmí òdodo lẹni tó mọ́ lọ́wọ́ láṣọ nípa kíni rògbòbíyà àwọn ẹsẹ̀ ọlọ́run ó gbà pọ́lọ́ nìkan ló lè síké òun ló lè fúnyàn ló lè dẹ́dà òun ní yéèyàn òun ló lè pààyàn òun ló lè pèsè àrísìkí fúnyàn kọ́dà á sì kí àlàáfíà ìgbòsẹ́ tí fún ìlàláfíà tó jọ ọlọ́ọ̀bá náà lọ bákanáà ọlọ́ọ̀bá ní sọ òjò kalẹ̀ wà nínú zílẹ̀ ìgbẹ́rẹ́gbà òun ní sọ òjò kalẹ̀ ògbò tí ọlọ́ọ̀bá fẹ́rọ̀ wò bí bá gbá lẹ́nìkẹ́dá tí ó ti láíláí ọlọ́ọ̀fẹ́rọ̀ jù wá lẹ́nìkó ti mùsùlùmí òdodo ẹni tó nígbàgbọ́ tó ní lábí ọkàn pé kò sí ẹni tó lè ti òjò tọ́nà wá fẹ́ràn mùsùlùmí tí ọ̀rọ̀ rẹ̀ láàyẹ nítorí gbàgbà láwájá àtúnṣe òsúlódò ń ṣeré tó ah, tọ́bá ní obìnrin òmíràn kò nírọ̀ náà à kìí ṣe mùsùlùmí gidi ìsìláàmù ní gidi ọmọ ẹ̀ ọmọ ẹ̀ láwọn fẹ̀yẹ sí lè bákanáà ó mú ọlọ́wọ́ bá láṣọ fí èrò ìyẹ́ ti hì nípa òrùhúyẹ náà kí a ń pè ní òrùhúyẹ náà òun náà ìjọsìn fún ìjọsìn rẹ̀ ọlọ́run nìkan ló dájú ẹ̀kọ́ kò dájú ẹ̀kọ́ àti gbogbo ìjọsìn bákan náà àdúrà táwọn ọlọ́run nìkan náà ládájú àdúrà pọ̀ òun nìkan nìyẹn máa dájú àdúrà pọ̀ ẹ̀rí ẹni tí nǹkan ní bá wà níbi àdúrà rẹ̀ tó ju àlá kọ́dà òun ògbọ́dọ̀ pé ànẹ́bí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ pé kútúbà gbá kútúbà wo kútúbà yàsí kútúbà záwákà kútúbà kìnnú àọ́kọ́ náà ìgbé tí ní ìkàlẹ̀ pé kútúbà kìnní kan ni èyí kọ̀kọ́kọ́ bá súnmù sí ọmọ ọba mú ìta tó wá pè ní kútúbà àwọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lólópọ̀ àlìjẹ̀nú nínú tí àwọn èèyàn ń pè àlìjẹ̀nú ẹwà wọn tí inú fósìlà azimu tí wọ́n fi ń jẹun ẹ̀rìyà rọ́kọ̀yà ìlú ọkọ wọ́n sáwọn rọ́kọ̀yà ìlú kan àbí àwọn rmk ó di rízì ní wọ́n lókọ àjẹ̀lúmẹ́rin katára tó fi ń sí ẹfin dalẹ̀ gbogbo àwọn kan náà wà nù hútùbà yàsí ẹnìkan ti fọ́ sí hútùbà yàsí tó yí lórí tó gbé àdúrà ní

ó ti yé nìsìn torí ẹ̀lẹ́fà rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ẹ̀rí tí wọ́n mọ̀ ń kó tẹ́sùwá sọ́rọ̀ jẹjẹrẹ wọ́n ti rí fàfàkúfà wọ́n ti kó lọ́gbárí èèyàn àwọn àtàjẹ̀nú wọ́n jọ ń sẹ̀mí ó ti wọ́n ti fàfàkúfà ń bí àjọ ìfàkúfà ẹ̀pẹ́ wọ́n jẹ́ ẹ̀yàbà rẹ̀ ẹlẹ́gbá tí wà wà wọ́n kúwà yóò ṣe débi yóò rí rí kúrì wọ́n ti wà wà fún wọn sì ti rí rí kúrì wọ́n máa kó sọ́ọ̀sì bá sọ́ọ́rọ̀ gègèrè yóò máa pè wọ́n ní àwọn tí wọ́n tún dákan mọ̀ wọ́n ti máa ní ẹni ọlọ́run wòlíì ni ó wèrè wèrè ní nítorí ẹ̀ ọlọ́nìkẹlẹ̀ wọ́n máa ń pè èyàn gbọ́dọ̀ ní lẹ́yìn ọlọ́run bákanlẹ̀ ọlọ́nìkẹlẹ̀ wọ́n máa ń wárùn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ ẹlòmí sọ́dọ̀ ọlọ́run tí wa iyyaka nasta'in ìyẹ́wọ́n nígbà nìkan láwọn máa sìn ọ̀dọ̀ rẹ̀ nìkan láti ti máa wà rẹ̀ lọ́wọ́ tó gbé tó sábẹ̀ rẹ̀ sẹ́ẹ̀rẹ̀ pé òun aka ó kéré jù aka ní eme ẹ̀tàdínlógún tàbá fi kùnú pé yẹn lásán aka fàtí àlẹ́ ẹ̀tàdínlógún sáàmù pé ó ní ní pé ìkìtà òun ìyá torí rú àwọn nǹkan tó kó sínú rẹ̀ náà ni kí wọ́n máa rí orísun pé ah, ìyáàkà ní àgbúdù torí ìyáàkà yẹn yóò dé lágbáwá ìyáàkà tó síwájú yẹn nígbà pé ìwọ nìkan ṣoṣo láwọ̀mọ̀sì ìsinmi àní fún fẹ́rẹ̀ ní ìjìyà nìkan lọ wà ìyáàkà ní ìrọ̀bẹ̀rẹ̀ nìkan ṣoṣo láti máa wà rẹ̀ lọ́wọ́ ṣé kó káàkiri wà rà rẹ̀ ṣe bí bí mo ṣe ń sọ yẹn ṣé mo ń ṣiṣẹ́ rẹ̀ sọ́dọ̀ ẹ̀nìkan mo fi wà rẹ̀ lọ́wọ́ sọ́dọ̀ ẹ̀nìkan mo sì sí lóòótọ́ agbọ́dọ̀ máa ronú sí inú tó pàtàkì bákanáà kápọ̀ náà bá lásán níbi àwọn orúkọ rẹ̀ àtàwọn òròyìn ọba tó jókòó tó dókì ṣùgbọ́n orúkọ ọlọ́run àtókì rẹ̀ kìí sì ní àti ẹ̀yìn láàmà fọ́lọ̀ òun nìkan ni ó kọ́ ọlọ́run ìṣeré ọmọ ń gbà lójú oorun èyí sì jẹ́ bẹ̀rẹ̀ òun bí ọmọ òun ló tẹ́ wọ́n wá fẹ́ kí ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá wọ́n máa ní ọba ọba arúgbó mọ́tẹ̀pá ọ̀pọ̀ mi ẹ̀sì dàsílẹ̀ ẹ̀nà ọ̀pọ̀ mi ẹ̀nà dàsílẹ̀ sí àṣòro wájú pọ̀ mọ́tì pàpọ̀ sọ́lọ̀ ẹ̀nà ìwọ̀n

nínú alkùránì láti máa mú àti inú súnnà Nábì Muhammad sallallahu alaihi wasallam kò jù bẹ́ẹ̀ náà lọ kò jù bẹ́ẹ̀ náà lọ náà mùsùlùmí òdodo òun ẹni tó jẹ́ sí pé tó bá fẹ́ búra kò sí nǹkan ní ìjẹ́ ìfi búra jọlọ́ nìkan náà kò ní fagé búra kò ní fògbó búra kò ní filẹ̀ tó wọ́n wọ́sùn búra ẹ wo ìlú kan nílẹ̀ Kwara níbi tí àwọn ajínigbé ti ń dààmú wọn èyí ìtẹ̀ ti pẹ́ díẹ̀ kó tó ti di pé wàhálà tó ń ṣẹlẹ̀ láìpẹ́ gbogbo wọn ń ṣe kí ni àwọn tí wọ́n jẹ́ lọ́dẹ wọ́n wá lọ fi ògún wọ́n fi ń bóra pé lábábí ò ní dalẹ̀ ń bá ti dalẹ̀ kí kìíní kò sí kìíní kò sí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ mú bá wọn kópa rúgbìn bẹ́ẹ̀ láíláí yóò bà ìsìlámù rẹ̀ jẹ́ báwọn àníbíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní látàhìlì fún bí àbà ikùn ẹ má fi àwọn bàbá yín búra o wàlá bí ummahatikum ẹ má fi àwọn ìyá yín búra o wàlá bí àndáàjì ẹ fi òòsà ẹbọ búra ẹ má búra ẹ má búra ولا تحلفوا إلا بالله لا تحلفوا إلا بالله ẹ gbọ́dọ̀ ní ìwọ̀n bí náà nìkan lọ wà látàlì fún ilá wà á ń tún ẹ sì gbọ́dọ̀ búra ní ní lórí fún òun ò kí ń fi wọ́n búra mọ́ látẹ̀ ìgbà tó ti gbọ́rọ̀ ànábì yìí ìtí wọ́n kò ní wàlẹ̀ èkè ábìlà ó bù tọ́ àbù ojú ọjọ́ sẹ́lẹ̀ ojú bá ọjọ́ pé ẹ má fàájú búra o ẹ má fi yàrá búra o ẹ má fi sàárè búra o ó lágbà tó ju bọ́ báyìí òun ò sí mọ́ fún àṣọ bá àti àníyàn ìsọ̀lá òun yẹn torí ẹ̀ àrẹ́bí àwọn pé man halafa bi ghayri llahi faqad kafara aw ashraka ẹni tó bá fi kàn níbúra lẹ́yìn ọlọ́run ó ti dídí ní ó ti di kèsè kèsè rí o àbó ti ṣẹbọ kalẹ̀ pé nǹkan máa ń ilẹ̀ ní ajé ní ògún gbọ́ torí kan gbọ́ à ó o mùsùlùmí gidi kìí ṣe nílé kìí bá wọn fi kàn níbúra lẹ́yìn ọlọ́run mùsùlùmí ò sì fọlọ́ọ̀ bá búra lérí lọ́wọ́ ẹnìkan ó fún kánìmò rídì kan ó fún ọmọ símù kádàmù lápẹ̀lẹ̀ àbígini bí ṣéwù rẹ̀ ó fún àbúrò ṣéwù rẹ̀ lóyún òtí ní wọ́n wá bí léèrè wọ́n wá bí ta ló fún lóyún onílágbájá ni jẹ́ wọ́n bí mò rídì pé àgbọ́wọ̀ owó kọ́ owó ọmú kọ́ ah kò sí tí ò fi búra tó fọ́lọ́ gbogbo ṣe ò yíó wá wò pé á ìtàṣókù ọwọ́ apọ́ àwọn méjèèjì ẹwà kó lọ síbi sàdé àpáta wọ́n nílọrin bẹ̀rù náà ọba débẹ̀ pé ọyá tọ̀ wájú àwọn bàbá lápọ̀ níwáyé sàárè rẹ̀ ó tóbi lọ́kàn rẹ̀ jùtọ́ ọlọ́wọ̀ bá lọ ẹ̀wọ̀n kan mẹ́rin bùtàdì mọ̀ mọ̀ lẹ́nu wọn ọ̀sẹ̀ náà bóra lé ní lọ́pẹ́ ọ̀mọ́ ń parẹ̀ ọ̀mọ́ torí ẹ̀ ọwá débi sàárè ọwá ń gbẹ̀ pé ọwá sẹ̀sẹ̀ ń jẹ́wọ́ la ilaha illallah ẹmọ yìí fún mi ẹ̀kú omi agbára ìjáde àmọ́ ọmọ ta ni mùsùlùmí tọ́lọ̀wọ̀ gbọ́ bàbàrà lọ́kàn rẹ̀ pẹ̀pẹ̀ sàárè lásán ẹkùn bẹ́ẹ̀ ti dèkú ìwúláàrin ọba bàbàrà lọ́kàn rẹ̀ búta nílọ ọlọ́run ọba lọ ẹnìkan bẹ̀rẹ̀ mùsùlùmí òdodo òun lẹ́ni tẹ̀ ní bá pàró lára rẹ̀ òǹdè lára

ìyé ṣe mùsùlùmí gidi torí ẹ̀ àwọn nǹkan yẹn